أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفخه بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم سبحانك اللهم لا علم لنا إلا ما علمتنا فزدنا علما اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما اللهم ربنا زدنا علما اللهم إنا نسألك علما لا ينسى اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا وشفاء من كل داء اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله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 àṣe àṣàlátù fún adẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam láàdá àṣàlátù náà ó bá wọn ara ilé annabi àti àwọn sahaba rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n bá tẹ̀lé lánà òdíṣẹ́lá Muhammad sallallahu alaihi wasallam títí yóò fi máa di ọjọ́ ìgbìndì al تربية النفس وتزكيتها أو تزكية النفس وتربيتها هذا هو المطلوب يتعى بيولون يجاسي كويبين أما بالحكم يكبي ìjọba ti jọmọ ti ṣàbán bá ti dá sí lójúdó tí ń kọ̀ọ̀sẹ̀ méjì báyìí òun náà la máa ń ní àwọn ìjókòó báyìí láti máa fi ìdára wa lẹ́kọ̀ọ́ nípa àṣùyà alhamdulillahi alladhi bi ni'matihi tatimmu salihati bilana àti bẹ̀rẹ̀ nínú tíra tí a ṣẹṣá rẹ̀ tí orúkọ rẹ̀ ń jẹ́ sífàtú sọ́ọ̀lù nàbí fi ramadan sallallahu alaihi wasallam للعلامة الشيخ سليم بن عيد الهلالي للعلامة الشيخ علي بن حسن الحلبي رحم الله الميت وحفظ الحي àti wá ka mọ̀kàndínmọ̀ tó tọ́bà àti sáà nìyá ńlá ti kà lánàá yóò ní aka muqaddimatu tab'ati al-ula ìrìnlẹ̀ wá látún ní ìrìnlẹ̀ bẹ̀rẹ̀ lánàá bẹ̀rẹ̀ bá dàrẹ̀ ìṣà àfi wọ́wọ́ náà lè pé kí láwọn ìpèníjà tààdì so pẹ̀lú àwọn observations mi wọ́n a rí pé ká gbé sí qubayla al-maghrib inú ní 6 o'clock bóyá mo wá parí ní ten minutes to six so ó lè fi ten minutes ó kò fi pèpè ara yín six on dot bí evenilá a máa bẹ̀rẹ̀ fíkẹ́ òsìyà àwọn máa parí rẹ̀ máa al-maghrib àsìkí maghrib mọ̀rọ́jà Kùránì ó sì bẹ̀rẹ̀ padà immediately after maghrib so kankan pọ̀rọ̀ dé nìkan lọ́wọ́ so àbádàl ìṣá nìkan kó sì gbà ní ó sẹ̀rẹ̀ ọlọ́mọ sàṣẹ̀lẹ̀ kún rẹ̀ dákùnrin àmọ́ abàlọ́ náà nìyẹn ọ̀rọ̀ tí kìí ṣe ọlọ́run tí ìṣẹ́ta níbi ṣọlá àṣọlá ọlọ́run jọjá àríbọ̀ ti tẹ̀lé wa jáde ọ̀rọ̀ ìfẹ́ ẹnu àdáwò ní fáńpá àti gbangba ní sọ̀rọ̀ ọlọ́mọ sọ̀rọ̀ wà lọ́rọ̀ fẹ́nu gbogbo ń taba máa ṣọ ọlọ́mọ ṣàjọ kó ṣe déédéé qala Allah qala rasuluhu qala sahaba sọ. ادعوا ادعوا ادعوا اولا ادعوا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

جمعنا الله وإياك على محبته هذه inú ìlànà àwọn onímọ̀ tí wọ́n ti lọ nìyẹn ni pé tán bá kọ tíra wọ́n wà túnbọ̀ ṣàdúrà fún wọn tó ń kà torí àgbọ́dọ̀ wọn fàdúrà ti rí níbi gbogbo nǹkan wọ́n ni fàyà ayyuhal akh apèrè ọmọ ìyàtọ̀ fẹ́ ka tíra jama'ana Allahu wa iyyaka ala mahabbatihi wa ittiba'i sunnati rasul ẹni àtàwà àtiwọ ọlọ́mọsí àjájọ papọ̀ lórí ká máa nífẹ̀ẹ́ Allah subhanahu wa ta'ala wattiba'i sunnati rasulih àti ká tún lè máa tẹ̀lé súnà lẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam yóò padà mọ́ clear sí wa tú tíra tó fẹ́ káì in ti ń bẹ fún àwẹ̀ gbígbà àwẹ̀ fẹ́ gbà lóṣù Ramadan àti àwẹ̀ generally in ti ń bẹ fún àwẹ̀ gbígbà minal manzila nínú ipò wal àti ààyè tó ga fil islam nínú islam tí àwẹ̀ ní yóò padà clear ṣe nígbà tó bá kọ́ tí a pé àwẹ̀ gbígbà á nǹkan tí mùsùlùmí ò gbọdọ̀ máa fi ṣe nínú sawa'un fi ramadan ààwẹ̀ gbígbà ò kí ń ṣe nǹkan tó kéré kó mọ́ àtún sí rọmọbọ́ọ̀nù náà nínú ìjọsìn tí mùsùlùmí gbọdọ̀ lọ fi kọ́ra ya Abdallah wọn náà lọ fi lè kọ́ra o nínú ìjọsìn tá a gbọdọ̀ lọ fi kọ́ra ò ní ààwẹ̀ gbígbà wa kíyàn jẹ irú tí ó mọ gbààwẹ̀ kíyàn jẹ gbààwẹ̀ gbààwẹ̀ nínú ọ̀nà tó yára súnmi mọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala jùlọ aláìka mọ̀ gbààwẹ̀ àbí aláwọ̀ kọ́lọ̀ máṣàfihàn gbígbà àsìkò kọ̀ọ̀kan lẹ́wọ̀ amẹ́ríkà islam mọ̀ ní àwẹ̀ náà wọ́n tó lè gbé àwọn ọjọ́ ńláńláńlá kọ̀ọ̀kan ó mọ̀ ní kẹ́yìn mọ̀ gbàwẹ̀ náà kò sí tó fà á kọjá pé ibi tí àwẹ̀ wà wọ́n náà wà náà fi sọ́lá àlùsọ̀lá anábì líǹkì àwọn kinní kan ó líǹkì ẹ̀ máa wẹ̀ wọ̀ṣú ilá fi ìdáàlì wọ́n wá bèèrè lọ́wọ́ ànábì nípa pé àwẹ́jọ ah, bọ́ndì tẹ mọ́ gbà yìí kí ló ti fi mọ́ gbà ànábì wà bẹ̀ ní ṣàlàyé ìdánikà yóò mú wúlù tó fi ó ní mọ́ndì ìrọjọ́ tí wọ́n bí mi àhá wà bọ̀ ẹ́sọ́ fi mọ́ndì yẹn náà tún ni wọ́n gbé mi dìde lójúṣẹ́ wà ó ah, ń zìlà aláyà ajẹ́pọ́jọ́ ìspẹ́ṣíà ok why tó yẹ kí ọjọ́ tí wọ́n bí ànábì tí wọ́n sọ alukur'ani kalẹ̀ fáànábì tí wọ́n já ànábì jù nígbó ti ṣẹ́ ó ṣe jẹ́ pé ààwẹ̀ lànábì fi máa ń gbà dúpẹ́ rẹ̀ ó rọ̀ pé ààwẹ̀ ìjọsìn láàyè kí ló tí ò mọ́ ṣe sáráka níjọ náà kọ́ mú sáráka làwọn kí ajá ànábì ó mú sábà yìí sáráka jọ monday kí ló tí ò jẹ́ pé special nurse làkan ló gbé dìde ó túbọ̀ sí pé in tá ń pè ní àwẹ̀ yẹn ó tóbi yóò tẹ̀ padà clear sí wa náà inú ọ̀rọ̀ yìí àdébíṣọ́ lọ́ọ̀ṣọ́lá ọmọgbà ìlújọ tọ́ọ̀sì wọ́sọ́ ilá fi ìdàlẹ̀ wọ́n ní kí ó tó bọ́dá àgbà ìrúgbójọ tọ́ọ̀sì ó ń torí pé àwọn ẹṣẹ́ tàà bá ṣe nínú ọ̀sẹ̀ níjọ tọ́ọ̀sì làwọn màláìkà mọ́ ń lọ rí ṣọ̀bẹ̀tì ok àdẹ́gbà ni ó dẹ̀wò wípé tí wọ́n bá gbéṣẹ́ mi lọ sí mọ́bẹ̀ nínú kí n sọ àá nínú àwẹ̀ wáì tó pé àwẹ̀ ló mú ipò tí àwẹ̀ wà nínú Islam ni àwẹ̀ ṣàbáàn anábì máa ń sábà gbàwẹ̀ gan-an nínú oṣù ṣàbáàn kódà wọn nínú oṣù tá anábì máa ń gbàwẹ̀ jù ṣàbáàn yóò gba Ramadan completely but ṣàbáàn yóò gba tó pọ̀ nínú ṣàbáàn a ní kí ló dé anábì torí pé oṣù ṣàbáàn yẹn ni wọ́n lọ rí submit iṣẹ́ wa fún Allah subhanahu yẹn pé àwọn iṣẹ́ bá ṣe lórí ọdún kan ìjọ yẹn máa lọ submit gbogbo ẹ̀ gbogbo fáìlì kan kó lọ tọ́ọ̀sì tọ́ọ̀sì yẹn ìjọ yẹn máa kó gbogbo anábíwá ni mo wá sí kó jẹ́ pé ìjọ tó máa fẹ́ lọ deliver aṣẹ́ mi kí n máa bẹ nínú ní máa lọ sọ̀rọ̀ ó ṣe jáwẹ̀ mo jẹ́ fi ya Abdullah tí wọ́n náà bá fẹ́ súnmọ́ lọ́hùn dáadáa nínú ọ̀nà tó yára súnyàn mọ́ lọ́hùn ló làwẹ̀ tàbá fi sọ fún wa wípé ẹ̀ẹ̀tàbá ìjẹ́nu lànà yóò padà kíyèsí wa nínú tákọ̀ọ́nù tíráyìí máa lè sọ́ọ̀mì mínà lè manzílà àti wà lè makánátí tìlẹ̀ islam in tí ń bẹ fún àwẹ̀ gbígbà nínú ipò àti inú ayé bákan náà yóò tún padà kílẹ̀ sí wá tó tíra yìí náà máa lè mọ́ sọ in tí ń bẹ fún ẹni tó bá ń gbáwẹ̀ bọ̀tẹ́ ń gbáwẹ̀ yẹn kò gbá rí ẹ́ ẹ̀ kò gbá nítorí kárí yóò wọ́n lá kí kò gbá nítorí gẹ̀rọ̀gà amúgbàwẹ̀ yẹn ibùtẹ̀ kọ́ àwájí ńlá ó fi ń wọ ojú rere ọlọ́run ọba yóò padà clear sí wọn látara ń ta máa kọ́nu tíra yìí in ti ń bẹ fún wú ẹni bẹ́ẹ̀ minal ajr nínú ládá ti ń bẹ fún wal fadl àti wọn láti mọ̀ bẹ fún wal ikram àti irú àpẹẹlẹ tọ́lọ́run ọba mọ̀ sí fáwọn tó bá gbàwẹ̀ á bá pàdé nu tíra yìí Thank you tọ́ wà ẹ́nà dáàlìkà yóò tún wá kílẹ̀ ṣe pé ìta ń sọ yìí yẹ́tẹ́lì yóò tún mọ ìyàwó yóò mọ bèèrè síra wọn ziyada tàbí wà lákọ́sá yóò mọ lékún lọ́dọ̀ ẹnìkan yóò mọ dínkù lọ́dọ̀ ẹnìkan yẹn pé ẹ̀san tá ń sọ yẹn ọlá tá ń sọ yẹn àpẹẹlẹ ta níta ìgbàwó yóò mọ rí yẹn yóò mọ pọ̀ lọ́dọ̀ ẹnìkan àpẹẹlẹ yẹn yóò kiri lọ́dọ̀ ẹlòmíì ọlá yẹn yóò tóbi lọ́dọ̀ ẹnìkan ọlá yẹn yóò kiri lọ́dọ̀ ẹlòmíì ẹsẹ́ lómi tó gbàwẹ̀ yóò pọ̀ ẹsẹ́ lómi tó gbàwẹ̀ yóò kéré kí ni ó fa kó pọ̀ kí ni ó fa kó kéré in tí ó fa ni pé bí nísìbà ti kúrù bí i àwùbó òdí yìí mi súnà ti rọ̀sùn lásìmáàsì in tí ó fa ni pé àwẹ̀rẹ́ tó ń gbà báwo ló ṣe jọ súnà tó káláwẹ̀ tó ń gbà yẹn òun ṣe ìfìzámù súnà òun sọ gbogbo táàdọ́bí mọ́ ń sọ níbi àwẹ̀ òun ló sọ níbi àwẹ̀ tiẹ̀ náà irú ládá tí wàá gbọ́ pọ̀ gan-an wọ́n ká ní àwẹ̀ rẹ tó bà ó kàn ó jẹun lóòótọ́ ó mu lóòótọ́ ó súnmọ́yàwó rẹ lóòótọ́ ṣùgbọ́n àwọn súnà kọ̀ọ̀kan ojúnú bí àwẹ̀ àwọn adábù kọ̀ọ̀kan tí abẹ́ káláwì ó máa lò ó júlẹ̀ tó òun sa àgbàládà pé at least wọ́n náà sàfi ibi panú ṣùgbọ́n ẹlòmíì tó sọ súnà mẹ́ ò ní gbàdúrà ẹ̀ ẹgẹ́ bí ọ̀gá gbogbo ọmọ ànábì adama tálọ́gá gbogbo ọmọ ànábì adama òṣèlásọ̀lá àṣàlá ẹ̀sẹ̀ láti méjèèjọ ó ti wọ́n náà pọ́ìntì wá sí kìíní pé ládáa yí ní àwẹ̀ ó dìpẹ́ndì o gbogbo àṣà ilé pé kí o dùn pẹ̀lú gbogbo àṣà imi mélòó mélòó ẹlòmíì ti ń gbàwẹ̀ lẹ́yìn sàláhù mi ń ṣe yáàmì kò ní sí fún bí àwẹ̀ tó lóhun gbà yìí ìlàlùjọ́ wà láàtọ̀ṣù kọjá pé ó fi ebi panú ó sì fòun gbẹgbẹ ọ̀nà fún ládàrẹ̀ náà gbogbo ládàrẹ̀ tí a gbà kò kọjá kí ni pàǹkéwà bá ó fi ebi panú ó ìṣẹ́ kí ni ó sì fi ohun gbẹgbẹ ọ̀nà fún kí ló fàá ní pé ń gbà ebi ọkùnkan jẹun kò kan mú ní kò fólò súnmọ̀ bí àwẹ̀ rẹ̀ yà á kìí fẹ́ kọ́ síra ilẹ̀ yẹn lápẹ̀lẹ̀ sífà tó ṣọ́ nàbì àwẹ̀ tó fẹ́ gbà rọmọdọ́nù tó ń prepare fún yẹn make sure kó lọ pẹ̀lú súnà kó má jẹ́ pé ó kàn fi ebi panú ó kàn fún gbẹ́gbẹ́ ọ̀nà fún albayanu ààrẹ tọ́ afá nítorí eléyìí ló jẹ́ sí kò sí tàbí ìgbọ́n a gbọ́dọ̀ mọ̀ báwo nà nábì sí mọ́ ń gbàwẹ̀ afá akọ́mẹ́jì sálẹ̀ bá a fi náà wà zọ́hírọ̀ kọ̀ǹkọ̀ àwọn nábì gbangba rẹ̀ ká kátún wá mọ́ kí ní tí ń bẹ nínú àwẹ̀ tá fẹ́ gbà nínú wa jìbàtí àwọn nǹkan tó ṣe pé ọ̀ranyàn ni nígbà tá bá ti ń gbà rẹ̀ àtàwọn nǹkan tó yẹ pé ẹ̀kọ́ ni ta fẹ́ kó mọ́ bẹ lára aláwẹ̀ wà adẹ̀ríyàtìn àtàwọn àdúà àwọn àdúà tafẹ́káláwẹ̀ ó mọ́ ṣe àgbàtafẹ́ kó mọ́ ṣe ثم fáwọn kan tá a sàlàyé tá a sàlàyé fún ẹ pé báyìí ni báyìí ni báyìí ni má gbọ́ lásán o gbogbo tó bá ti gbọ́ tá a fẹ́ mọ tíráì make sure náà implement ẹ̀ make sure pé practicalize ẹ̀ tí wọ́n bá ṣe ń rọ́jú gbọ́rọ̀ láti mọ rọ́jú lo ọ̀rọ̀ wọn bá sì ọmọ dáwákà ilẹ̀ Yorùbá lọ síbẹ̀ ló kéwù ẹ̀ ayílẹ̀ Yorùbá kan àwọn tọ́gbọ̀n ilẹ̀ Yorùbá yìí gan fi lè ṣe wá sí wọn o pàṣẹ rọ́jú bọ̀ wá sí kàṣì máa rọ́jú ló wá sí kàṣì máa rọ́ ọfàrọ̀ kàṣì máa rọ́jú ló wá sí kàṣì Bá ṣe rọ́jú gbọ́ wá sí kàṣì máa rọ́jú ló wá sí. So bàbá ṣe rọ́jú gbọ́ wá sí ká máa rọ́jú ló. So bí ọ̀nà ti bẹ́ rọ́jú kọ́ àwọn tàà fẹ́ kọ́nú tíra yìí, mọ́kànkọ́ láṣọ rọ́jú ló. Make sure páwọn adab àwọn ẹ̀kọ́ tàà fẹ́ kọ́ ìwọ́n náà jẹ́jú àti lómẹ́rù wàlámà káàmà ti máa rífà tó dáàrí kààrà wájí tẹ̀ṣe ìgbówá jẹ́ pé ká mọ̀ nǹkan yìí pẹ̀lú àlàyé ìfọ́ṣẹ́wẹ̀ rẹ̀ yìí mọ̀ta àbírọ̀ta na àlà aksari nas nígbà sáré pé ó ti gẹ́ difficult fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn yìí anádọ̀à kìtàbà ìyẹn láti wá rí pé yóò dá ká gbé tíra kankalẹ̀ ma amkana tíra tàbí gbé kalẹ̀ yẹn tíra tí ó lè jẹ́ kó pọ́sì fún wa lè jẹ̀mí ìmá àyàtà alìjámọ̀rí èyí tí ó jẹ́ kó lè pọ́sì fún wa láti lè fi ṣe mú ojú tó gbogbo nǹkan tó ní ṣe pẹ̀lú ìlànà ìgbàgbà nẹ́bí sallallahu alaihi wasallam fi Ramadan inú oṣù Ramadan so a gbé tíra yìí kalẹ̀ kó lè jẹ́ kí ó rọrùn fún wa kí gbogbo mùsùlùmí pátápátá kan lè bá àlè kẹ́kọ̀ọ́ الجميع المسلمين والمؤمنين الذين لا يقدمون بين يدي الله ورسوله àwọn tí wọ́n máa gbájú wájú Ọlọ́run àti wájú Ànábì ìyẹn ni pé tí wọ́n kàn máa ṣẹ̀sì wọn kí ó bá ṣe wọ́ àlàwò ṣe ìbọ́lọ̀ ni akírun ni àríkà ti jì ìbò ní agbára ni àríkà ti gba àwọn tí ń gba wájú Ọlọ́run ni báwo ló ṣe ní ká lọ hajj àwọn nǹkan yìí yọ ó pàtàkì ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lónìí mọ́ ń báyàn ló jẹ́ ẹ̀rẹ́nu mi wàláhì ń gbìyànjú gan ń gbìyànjú bí kó kírun ẹ̀rẹ́nu mi ń gbìyànjú bí kó gbáwẹ̀ àmọ́kàn gbìyànjú ni kò ló ìgbìyànjú yẹn kò jẹ tẹ̀lé ìgbìyànjú yẹn a tún wá ń wèé sáwọn àhàdìsì tó lálàáfíà tó sọ̀rọ̀ ń pa àwẹ̀ gbígbà àfá nígbà tàwà wò lọ wó bọ̀ a discover the realize pé a nà sọ́ọ̀má na wà á a ní pé in tó ń pè ní àwẹ̀ gbígbà ìran méjì làwẹ̀ ìran mélòó ìran méjì sọ́ọ̀mùn parí ìdọ̀ àwẹ̀ tọ́lọ́wọ́ ọba ṣe lọ́rìn èèyàn wa ó wà ìkéjì sọ́ọ̀mù tọ́tọ̀ wọ̀ sọ́rí àwẹ̀ tàtàwà ẹ̀ tàtọ́ wọ́ náà sọ ní kí ni o torí pé tàtọ́ wọ́ mọ́sàrù ní kí ni mọ́dí rẹ̀ pẹ̀kẹ́wù tàtọ́ wà ẹ̀hàn mọ̀dọ́rì rẹ̀ ya tàtọ́ wà mọ́sàrù rẹ̀ tàtọ́ wà wájú olúbáwá tàtọ́ wà wájú ní ẹyọ àtàfà àlà so tọ́rí tàtọ́ wà ẹ làbá fi wá pè ọgbẹ̀ àwẹ̀ tàtàwà àwẹ̀ tàtọ́ wà ó ọ̀gbọ́ tàtàwà so ìtumọ̀ tó ní ní pé sọ́ọ̀mù fàrí ìdọ́ àwẹ̀ ọ̀ranyàn sọ́ọ̀mù tàtọ̀ wẹ̀ àwẹ̀ tàtàwà ìyẹn ni pé àwẹ̀ tí ò kí ń ṣe ọ̀ranyàn albayanu wa dẹ́ fasta'anna billah afáyí àwọn afá méjèèjì àwọn aláwọn wá kọ tírà yìí nípa àwẹ̀ tó jọ́ràn èèyàn wọ́n ni táwọn ṣe ọ̀rá tí lórí àwẹ̀ ọ̀ràn èèyàn bí tírà yìí pé nítorí pé ẹni bá jẹ́ mùsùlùmí òdodo láì yàtàkọ́rọ̀bà ìlàlọ́ kò lè ríbi súnmọ́ lọ́wọ́ ọba bí áfùdọ̀là ẹgbẹ́ bó ṣe wá ń bí àdífì alìwàlì ìtumọ̀ àdífì wàlì ó ní àdífì táà ní níbi sọ̀rọ̀ ń pa àwọn wàlì ọlọ́run ti pé ọmọta kọ́rọ̀bà ilayya abdi bi shay'in ahabba ilayya mimma aftaratuhu aywa ó yà bí rí la yazal taqarrabu ilayya علينا توفيق الكتاب ترتيبه من المراحل التي مرت بها ومرت بها ايضا táwọn wá gbà níbi káwọn tó tíra ìjọ àwọn jẹ́ fún ní báàbù báàbù àwọn gbégbá àwọn mọ̀rọ̀ hìlù tó ṣe pé àwọn ọ̀ràn èèyàn gbàbẹ̀ kọjá thumma mina al-waqi' al-amali result àwọn tó wá wo practical experience situation ààwẹ̀ láti ibi tó tíra ìjọ tó àfáàfitọ̀ tẹ́ bá kàtíra níta máa ń pè lóní mímọ̀ rí onímọ̀ kamal tó gbọ́dọ̀ mọ́ kílèmù kó ti pé tán àbádẹ́bá kátírà fàmá wà jẹ́tùn fi yìí min sọwábìn wàkhair in tẹ bá bá ń bẹ̀ nínú ọ̀rọ̀ tó correct wàkhair àwọn kan tẹ bá bá ń bẹ̀ tó jẹ́ nǹkan tó dá tó jọ́rọ̀ rí tó jọ́rọ̀ tó dá tó jọ́rọ̀ tó lálàáfíà tọ́ ọlọ́run bá ló fi wá kó ń gẹ̀rẹ̀ àwakọ́ mímọ̀ sí wakọ́ ọgbọ́n wakọ́ ìmọ̀ wakọ́ ọlọ́run fi wá kó ń gẹ̀rẹ̀ ìjẹba padà wá rí ń bẹ̀ ní mistéèkì fàmínà àwàlátọ́wà ọ̀dọ̀ wa ní mistéèkì ti wá fàmínà ṣètà ṣètàrí náà rójì tútí àwà náà sílẹ̀ ọ̀pọ̀lọ́ oforíjì wá tọ́ àwà pọ́pábọ́sẹ̀ lọ sábí ọlọ́run ọba òní gbogbo tó wá dàbí ẹ̀rọ fi hayatina bóyá lójú ẹ̀mí wa lè bá padà discover rẹ̀ apọ́pábọ́sẹ̀ wà mamatina àwọn àlfà méjì wa kú báyìí Sheikh Alil Halabi rahimahullah sí láyé

àti Ali Hassan Ali Abdulhamid Al-Halabi wọn láwọn kọ́ ní 25th Ramadan al-Khair ní ọdún 1403 hijira oníwọ̀kọ̀ mọ̀kọ́dímọ̀ yìí a ti mú mẹ́kọ̀ọ́ kan bẹ̀rùn àwọn alfáà lálá bí kí kíná kúrá student of knowledge ó wá rí ẹ̀kọ́ ráwọn àgbàlagbà nínú àwọn àpá kí wọ́n pẹ̀rẹ̀ àwọn lónìí mímọ̀ kí wọ́n pẹ̀rẹ̀ àwọn student of knowledge tó bá tún pọ̀ ló nímọ̀ lójú wọn ó ti mọ̀ ní mọ́pẹ̀ àwọn bẹ̀rẹ̀ mo ṣe ìṣàrọ̀ sí kan nínú mo dárúkọ aṣọ aláàtì lánàá àbí ẹ̀rọ أبي العين أبي العينين أيوة سؤالات أبي العينين يجب أن نفعله سؤالات أبي العينين audio recording ni wọ́n ti wá sọ́rí tíra àbúrá ilé náà ló sọ nǹkan wá di tíra àwọn akọ àwọn ọ̀rọ̀ yẹn jọ ìgbà tí Abul Aynayn Abul Aynayn rahimahullah bàtọ́ wá bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ sọ aláàtúlọ́ Sheikh Al-Albani rahimahullah àwọn tí ìgbà tí ẹ̀mẹ́ṣe muqaddimah pẹ̀lẹ̀ náà sọ aláàtú Abul Aynayn ṣọ́lọ̀ albani rahimah allahu ta'ala a ni àà ẹ̀yà ara egypt yìí ṣáá ẹ̀yìn ò mọ̀ rí àwọn tó wẹ́ ìlú ẹ̀lì ẹ mọ̀ ara owó tọ́kù kí lọ́pẹ́ wọ́n tó ṣe tẹ̀sgìrì tọ́lìb ìwọ má bá wọn ṣe tẹ̀sgìrì tọ́lìb lè tò lẹ́ìbò ṣọgbọ́ lè ṣe tò fòáyé ìlú sí ní olóko mẹ́rin ìndá àtẹ̀sùgẹ̀ olóko mẹ́ta là ń pè ní fòáyé tọ́ àmọ́ olóko mẹ́rin kí ló pè fòáyé ìlú sòrò tọ́lẹ̀ kí ló ṣe òwẹ́ ilé wọ́n wá sí àwọn kọlùwù àtàwọn sẹ́kùnlẹ̀ tó wá sí lọ láti ẹ̀ so tòwẹ́ ìlú a ẹ̀yà ara mísírọ̀ ẹ̀yọ́ rí sọ di ìmọ̀mú àgbà ṣíkọ̀ àlùbá lọ fún ọmọ àwọn náà tẹ̀wọ́n kí ni wẹ́lìbẹ̀ ẹ̀ tí wọ́n wọ́n àgbààgbà fáà tí wọ́n ti lọ ọpọ̀ sí wọ́n ṣe nìyẹn ìwọ náà ẹ̀kọ́ ni kí wọ́n náà kọ́ bẹ́ẹ̀ ìwọ náà má sọ pé o ti mọ̀ o wọ́n ló ti mọ̀ ní máa ń kọ́ عرفت لي عرفت شيئا وغار وقل لمن يدعي أبا عليه صفاني تنقى ìlẹ̀ẹ́lìmì níbi ọ̀rọ̀ ìmọ̀ ma àrífàtà tí ń kírèmù pé òun mọ̀ kankan ẹjọ́jọ́ yé ara fúta ṣe àánú àwọ́ ara fúta ṣe àn ìmọ̀ ń pariwo yìí nǹkankan mọ́ lọ́mọ́ fa àbábà tí a ń ká ṣe à àìmọye nǹkan lọ́ọ̀mọ̀ àìmọye nǹkan ìbá ọmọ táwọn onímọ̀ mọ̀ ń gbà ní àwọn onímọ̀ gbà pé kullama zdarta ilman ìzdarta ma'rifatan bi jahli bó bá ṣe ń lékún nímọ̀ tó ló mọ̀ lékún àti mọ̀ discover pé àìmọ̀kan pọ̀ lára rẹ̀ jẹ́ fún one example gbà tó kọ́kọ́ ń bẹ̀rẹ̀ kéwù ní tó tóbi jùwájú ẹ̀ tó rò pò lọ̀gá tí ó ní pé kò sáà ti mọ́ kí ó kà kò lè ṣíkò láti báyẹ̀ kò lè ṣe kí ìjọba ó lè kà bẹ́ẹ̀ láì bẹ́ẹ̀ kọjọ máa ọ̀yà ó sì máa káàkiri àbó ti mọ̀ ká dámi lóhun ah mo mọ káàdì kọ́kọ́ ó tún pa àwọn nǹkan wà á tó pé láti ìbá ti parí mọ́tàlá ìdàdíyà tàbí bẹ́ẹ̀ ni àwọn kan nígbàtà fẹ́ rọ̀ṣà àwọn lọ ọ̀làmánù gáàdì ọgbà tó bá ti lọ ọ̀làmánù gáàdì báyìí kí ló dìdì àfáàgbà ó ti lọ sí dé ìpò wa ni àkàrà ìbímọ̀ ṣe rí ni ẹ̀ kìí ṣe wọ́n nìkan o báyìí náà ṣe nígbà tiwa náà ni àbá ah, ti ní nǹkan báyìí ah kí ó ti dé ah kí ó ah, ti dé ah kí ó ti dé ah kí ó ti dé nítorí wa náà ni ó tún mọ̀ wà yóò mọ̀ kátírà yóò tún mọ̀ rátírà yóò tún mọ̀ rátírà sí yóò mọ̀ rátírà sí yóò mọ̀ rátírà sí mo ti rojọ́ tírà kan láàárọ̀ yìí níṣẹ́ mo ti rojọ́ tírà lẹ́nu àádọ́ tilẹ̀ ti mọ́ yìí mo yẹ nínú rẹ̀ bí wọ́n Thank you. ابي لا شاب الله سبحانه وتعالى منه وكرم عز وفضل يزيدنا واياكم علما نافعا ورزقا طيبا وعملا متقبلا وشفاء من كل داء سوتو دي باسي كوتا من سابا لا رو يو كين بو لا شورا لا شكو دي ان شاء الله سبحانه وتعالى قبيل المغرب مع الساعه السادسه ابيرت àwà wọnú kíwù gangan àti bẹ̀rẹ̀ sàdọ́ tí ó ṣe yà bàbá ìlú tọ́ abẹ̀lá subhanahu wa ta'ala àríṣìkí ká sọ̀rọ̀ kó yí ọlọ́mọṣà fún wa ẹ̀yìn náà àríṣìkí kẹ́ inú gbọ́rọ̀ kó yí ọlọ́mọ àti fún wa abẹ̀lá subhanahu wa ta'ala zidanu iyyakum ilman nafi'an wa rizqan tayyiba wa amalan mutaqabbala wa shifaan min kulli سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته